أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين اللهم يا معلم آدم وإبراهيم علمنا ويا مبين سليمان علمنا اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Tukata ditapata ya Allah Ini asalatu ya Taminci Nyetu tulu ditapata ya Makhlukunga ya Nabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam شرطي لا يبلغ رسولنا وانا لا ينا إننا قائدين دكان كي صفو وطابا نيتايا أين يزول قال إجراء النبي صلى الله عليه وسلم بالمقر المدينة ليأخذ تشكيك وتشكيك ديني نوادي دي دكان كي صفو إشي 9 July 2018 ẹgbẹ́ ala àwọn ọ̀tá alátọ́jú ìjà fúnra wọn lórí àdàbà àti tàjí mọ́. lọ́yìn náà ní iṣẹ́ àlọ́ àti nígbọ́n àti ẹ̀dẹ́ dábìnrin ọba nínú ẹgbẹ́ ìṣòro súnná ní ala ahmed lọ. ẹgbẹ́ aláṣọ àwọn ọ̀tá alátọ́jú ìjà fúnra wọn lórí àdàbà àti tàjí mọ́. bani jikini ka ebe na ngai ibn kan mun ko cinene wato yi lafasu te anan sai jin da nan bina na ma bayani na ne wa tun bayani a wasu jin da na hadisin da shi ga jin bayani na wato ga ita kalma yawon da salatu na kun da fi fa munafik da kuta da nan do ba fa min ta da kuta shi yona da shi yona ka jayo akati sifa mini sifawuta mini sifawuta sanno munafija yo mongo to ala adha ala tabligh ama ulaka na be itiya wato tsawa shimba en eh, da jin wuce alaka in ne bi amma ce ga aka jona wani muna munafiki ko ko ina ga ina munafiki na middle class bai ina na munafiki da ta kwata ko to لا ونرويها كما جاءت ولا نفسرها يا جفسر يا الله وعيو جنة نبينا نويلا دعوة جفسر عن الشكاين وقوله بيقام صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم لا ترجعوا بعدي كفارا ضلالا يضرب بعضكم رقاب بعض إكدا جسمني بو كافر شما إذا جيتش يوضو شما بالحديث الشنيع وجيكا إذا التقى المسلمون بسيفيهما فالقاتل والمقتول بالنار أبيك مسلمين بابا يجي قبلي أتشون بلجينا ها تو بيبي قوائنا فالقاتل تلانو لنا تلانو صاور لأبوا وافينا àtẹ̀jọ́ àwọn sọ́nà àṣìná wọ́n yìí pé lànà àwọn lànà àwọn lànà ni àmọ́ kìtì ẹ̀ lànà àwọn náà àná ìlú tó ń sọ́nà àwọn náà ọdẹ ògùnbá náà wà láyé yìí wù náà àmọ́ àkàkọ́ yẹn yìí dá lọ́ọ́ bẹ́ẹ̀ suna kuma ba a fira kuma mala alai da min ya kai ba wuce lokaci da wani shi da wani ya haramu ga a ce wani da min hugo don gayi wato mubi wa bayu sila ko kuma bayu sai ko sila fi fi fi asna'i fi fi waqtin fitan bain al-muslimin ẹwùjọ ẹjọ kún ká kún ìlú kan ti di àná mọ mùsùlùmí ti di rẹ yìí náà a kuna ya na ka kuna ya kukanga a shishibiri na alaji kiyo alaji da ya laka Allah subhanahu wa ta'ala ko yusa to bi hadisi na nabi ga to kunye musulmi ba su kan ciwo na bi ona wa ai ko wa sunni na bi ko no ya kafir Allah ga bi wata babban ba a biya aka gumu makafircin na da ibe su zai gimi ne a zaɓuɓa na ko dai wuna wanda na kai ka riga wani da ibe kan mutum a makafircin ta da ibe tun wasu nan gauna da ibe ga na nan suna zuwa daga misru min wa mithlu kufru billahi tabarruhu